lẹ́tí wá ṣe ìgbéyàwó kódà wàlíyù lìmọ́ríà aláṣẹ obìnrin òun náà ló yọ̀ǹda rẹ̀ fún arákùnrin náà àmọ́ tí wọn ò mọ̀ wípé ìfẹ́ àárín yín kì ṣe ojú lásán ìfẹ́ idán ni ìdájọ́ ìgbéyàwó bẹ́ẹ̀ nìyí o ìgbéyàwó yẹn lọ́gán tí aláṣẹ obìnrin yẹn tó bá ti mọ̀ wípé idán idán oògùn ìfẹ́ òun ló ṣe sábàbí tẹ́ ẹ fi fẹ́ràn ara yín yóò lọ mú ọmọ rẹ̀ kúrò níbẹ̀ bó bá gá sí pé obìnrin ló sa ìdán ògùn ìfẹ́ sí ọkùnrin bàbá rẹ̀ yóò bá kọ ọmọbìnrin yẹn pé kó máa lọ́ọ́lé wọn. ìgbéyàwó àárín wọn ó jẹ́ ìgbéyàwó tí ò ní àlàáfíà nítorí pé nínú májẹ̀mú yìgì nínú májẹ̀mú tí ó sọ kí ìyọ̀ǹda ọmọbìnrin kan látọ̀dọ̀ aláṣẹ rẹ̀ fún ọkùnrin kan tó fẹ́ẹ́ fi ṣaya kó ní àlàáfíà òun ni pé ìfẹ́ àtinúwá ó gbọ́dọ̀ wà láàrin ọkùnrin yẹn àti obìnrin yẹn tí ò bá ti sí ìfẹ́ àtinúwá tó ga sí pé ìfẹ́ èdì ìfẹ́ tí wọ́n fi dì wọ́n náà fi fẹ́ràn ara wọn ìfẹ́ tí wọ́n sa oògùn tàbí tí wọ́n sa tíà òun ló bí ìfẹ́ láàrin wọn ìgbéyàwó yẹn ọba amákàìbá àṣó kò ní àlàáfíà kò ní àlàáfíà wọ́n gbọ́dọ̀ tú yìgì yẹn ká lójú ẹsẹ̀ tí àṣírí oògùn ìfẹ́ yẹn tó bá ti tú ìyẹn ni ìgbésẹ̀ àkọ́kọ́ ìgbéyàwó yẹn sẹ́ kò ní àlàáfíà ìgbésẹ̀ kejì ni pé ẹni tó oògùn mú yálà obìnrin lòògùn mú ni o yálà ẹ̀yẹn tọkùnrin bá sa oògùn ìfẹ́ sí yálà ọkùnrin ní oògùn mú ní oògùn ìfẹ́ ìyẹn nígbà tí obìnrin bá sa oògùn ìfẹ́ sí wọ́n á tètè mú lọ sí ilé orúkúyà wọ́n á lọ sí orúkúyà fún kí ìdán yẹn kó lè bàjẹ́ lára rẹ̀ tí aláwọ̀ bá wá fẹ́ kẹ́ wọn tó fẹ́ kí wọ́n tètè rí gbígbà àdúrà tó bá jẹ́ oògùn ìfẹ́ eléyìí tí wọ́n sọ̀rọ̀ síbì kan ni tàbí èyí tí wọ́n rì mọ́lẹ̀ tàbí èyí tí wọ́n kàn mọ́ gi tàbí èyí tí wọ́n rì mọ́ etí odò arabi tí wọ́n máa so oògùn ìfẹ́ mọ́ nìyẹn tọ́lọ́mbà pé kí wọ́n rí wú bọ́ọ̀ta à ẹ wò ó wọ́n fẹ́ẹ́ má ní dirúkú yàmà torí pé oògùn ìfẹ́ tí wọ́n kàn mọ́bì kan nígbà míì oògùn ìfẹ́ lọ́dọ̀ àwọn àwọn àfọ̀njálàbí tán ti hàn tán sínú tákàndá wọ́n wàá fi kìkìdá òwú funfun wọ́n fi wé e. wọ́n gún nǹkan kankan tẹ́ ń pè ní gàrí tíà wọ́n dà sójú rẹ̀ ó lè jẹ́ pé àyà kan ní kùránì ó ní wọ́n pa kádàrá ẹ̀dà iwa ìwà àlèkọ́ ètò àlẹ́kà mohabata mini ọ wà nínú tẹ́ máa fi ṣiṣẹ́ oògùn ìfẹ́ ní ti kéwú so mohabata yẹn wọ́n á bu lójú wọ́n bùn lójú wọ́n wà kó. tilisam màá padà sàlàyé rẹ̀ ǹjẹ́ pé ní tilisam wọ́n á ẹ̀ ẹ̀ tilisam bíi àti ní wọ́n á kó sójú ẹ̀ wọ́n á fún ọkọ rẹ̀ àtọkọ ìyá rẹ̀ wọ́n á fi sí i wọ́n lè wá mú káfúrà pẹlẹbẹ ó kéré parí gàrí tí àtò kéré jù nù lọ́dọ̀ àwọn àfa alásàsì wọ́n á mú pẹlẹbẹ wọ́n á sójú ẹ̀ wọ́n wà á wọ́n wà fi òwú funfun wọn ò ní lo black tó bá ti jẹ́ pé oògùn fẹ́ ni wọ́n á lo black tó bá jẹ́ pé oògùn àjàtúká ni wọ́n á lo funfun àti dúdú ok tó bá wá jẹ́ oògùn fẹ́ ni nínú nǹkan tí wọ́n máa nínú ibi tí wọ́n máa rì mọ́ wọ́n ní wípé wọ́n lè sọ fọ́kùnrin yẹn pé bẹ́ẹ̀dì wo ló ń lò tí wọ́n sọ pé òun ò lo bẹ́ẹ̀dì òun kàn ju fóòmù lẹ̀ ni wọ́n nìkan lọ kan bẹ́ẹ̀dì onígi wọ́n wà ní kó gbé agolo sí abẹ́ ẹsẹ̀ bẹ́ẹ̀dì ẹ̀ yóò àfi agolo mẹ́rin tí ọ̀rọ̀ yẹ̀pẹ̀ sínú ẹ̀ ẹ̀ kàn sí bí bóyá ó decoration ni no kò fi ṣe decoration tẹ́ bá ti gbé bẹ́ẹ̀dì yẹn sókè báyìí ẹ̀ bá tí àyẹn níbẹ̀ so èròǹgbà wọn ni pé òórìn bẹ́ẹ̀dì yẹn tó bá ti ń rin tí àyẹn mọ́lẹ̀ obìnrin yẹn náà ó ti rìn mọ́lẹ̀ lólé ẹ̀ nìyẹn. rìn mọ́lẹ̀ nínú ilé ẹ̀ nìyẹn. ṣàmọ̀kẹ́ mo ní lásìkò takọ́kọ́ bẹ̀rẹ̀ kéwù ọ̀dọ́ jálàbí láti kéwù ọ̀rọ̀ ogun fẹ́ràn nǹkan kan jákujàku ó yẹ wà dáadáa ńgbà náà. kálá òkú sànù wa. now ẹni ìdájọ́ islam lórí irú oògùn yẹn ìgbà míì ń bẹ sẹ́ pé wọn ò ní rì mọ́ wọn ò ní fi ẹsẹ̀ bẹ́ẹ̀dì tó ga sí pé wọ́n lè so mọ́kúta wọ́n á lọ gùn sínú kànga sànkú tí wọ́n bá ti so tíà tẹ́ ń wé tán tẹ́ wọ́n á so mọ́kúta tí wọ́n bá ti so kúta báyìí ìsàlẹ̀ kànga ni ó lọ ìgbà míì ń bẹ lè kàn mọ́gi wọ́n lè wá igi kan bí igi ìrókò bí igi ọ̀pẹ àwọn igi tí máa pẹ́ bí igi arèrè bí igi araba yóò gun òkè lọ yóò gun òkè lọ yóò lọ kàn mọ́ bẹ́ẹ̀. gbàmí ìbẹ́ tó ga sí pé ẹ̀kọ́ wọ́n máa ń pẹ́ ẹ̀kan kan tí máa ń tóbi pàmpà mo ti gbàgbé orúkọ tá a máa ń pè ń jọ̀hún àkàsù ẹ̀kọ́ tá bá ti di tí à ń tán wọ àárín ẹ̀ wọ́n wàá wé wọ́n wé wọ́n wàá wá etí odò kan odò tí èèkún pọ̀ wọ́n wàá gbẹ́lẹ̀ wọ́n rì mọ́bẹ̀ tọ́lá máa kádà àti yọ dáhùn tọ́lá máa kádà àti yọ dáhùn. Hmm ohun tí ń ṣàdédé ní ọmọ sọ pé tóun bá ti sùn ẹni yẹn lòun rí ìfẹ́ tí ò sí inú ọkàn ẹ̀ tẹ́lẹ̀ yóò wọnú ọkàn ẹ̀ wá by fire by force by fire by force yóò wọnú ọkàn ẹ̀ wá yóò bá di wípé a òun ní rí bó bá sùn òun ní ó rí tó bá jókòó yóò máa rí imagination so bí ó sì sọ pé òun fẹ́fẹ́ náà nù ìwọ tó bá ká sí pé ọ̀kan nínú àwọn ọ̀nà yìí ló tọ̀ tó fi di ẹni tó rọ́kùnrin yẹn fẹ́ ìwọ tó jẹ́ pé ọ̀kan nínú àwọn ọ̀nà yìí ló tọ̀ ló fi di ẹni tó róbìnrin yẹn fẹ́ gbọ́ ìdájọ́ ẹ̀ lálẹ́ yìí pẹ̀lú ògo ọlọ́run àkọ́kọ́ náà ìgbéyàwó yẹn kò ní àlàáfíà òtún bá ń tẹ́ ni. bí ìgbà tí òun ṣe sìnà ni pẹ̀lú ẹni yẹn torí ẹni yẹn kò tí ọkàn ẹ̀ wá ọ̀sà sí ni ọ̀sà sóńtọ̀ ni ọ̀sà oògùn ìfẹ́ sí ni. àmì bẹ tó yẹ pé tamátó fẹ́ ṣe kínní yẹn tó pé ojútọ ojútọ ń tọ̀ ni wọ́n mọ̀ wá káàkiri ojútọ rẹ̀ wọ́n kà bù kínní yẹn wọ́n kà bù síbẹ̀. wọ́n lè kan èso wọ́n lè ti sókè nìyẹn wọ́n lè ti gbé tíà yẹn wọ́n kàn kàn án mọ́lẹ̀ ibi tó kàn sí ìwọ́n tó yẹ kọ̀ kàn máa ń tọ̀ káàkiri ni wọ́n kàn kàn kíní mọ́ ibi tọ̀ rẹ ni wọ́n bá káàkiri ni. mímbẹ́ tó ga sí wípé aṣọ tó ń tì ń lò bíi pàǹtì ẹ̀ bíi bra rẹ̀ bíi ankasifu ẹ̀ bíi kí wọ́n gé bíi abíyá aṣọ rẹ̀ níbẹ̀ tó ká sí pé irun ẹ̀ wọ́n rárá mú ìmí ibẹ̀ ìkànnà ẹ̀ wọ́n ó mú gbogbo àwọn nǹkan tí sábà máa ń lò nìyẹn fún idán yẹn. ìwọ tó bá já sí pé nípasẹ̀ tó fi dọkọ ìyàwó nìyẹn ìsọkọ ìyàwó ìwọ tó bá já sí pé nípasẹ̀ yẹn tó fi dìyàwó rẹ̀ onísìnà ni ọ ẹyẹ ṣèyàwó ìgbéyàwó yẹn bá àti lòun kò tún bá ń tẹ́ ni ẹlẹ́ẹ̀kejì ó ní wípé tí wọ́n bá rí idán yẹn tí wọ́n bá rí bàjẹ́ tí wọ́n bá ti ń débẹ̀ báyìí tí ń bàjẹ́ lọ́pọlọ rẹ̀ ó sì lẹ̀ ẹ̀yin lẹ́ ń àbíkí ni mo rí iná ilé yìí ló wà ẹ̀yin mo bí gbogbo ọmọ yìí fún lónìí láàyè láàyè lọ́wọ́ muhammadu rasulullah ìgbà wo ni wọ́n fi ìgbà wo ni wọ́n fi mí fún yín yóò sì wàá máa rántí. so tí wọ́n bá rí dáyẹn tú báyìí wọ́ọ́rọ́wọ́ ọ̀rọ̀ dilé orúkúyà nu kí fẹ̀yẹn tó lè kú òun ọkàn rẹ̀ ọ̀rọ̀ dilé orúkúyà nìyẹn ṣe wá rí ẹni tó bá sa idán náà méjèèjì síra wọn tó bá sa idán náà méjì síra wọn alákọ̀ọ́kọ́ náà ìsìláàmù ẹ̀ ti bàjẹ́ ìsìláàmù ẹ̀ ṣe kí ni ó bàjẹ́ torí pé idán ti pa ó jí ọ̀kan nù kan ti máa ba ẹ̀sìn jẹ́ ìsìláàmù ẹ̀ ti bàjẹ́ bákan náà ni pé ẹni tó bá sáré dán bẹ́ẹ̀ tó bá jẹ́lẹ̀ ìsìláàmù ni wọ́n á bẹ́ orí ẹ̀ ni wọ́n á bẹ́ orí ẹ̀ wọ́n á bẹ́ orí rẹ̀ wọ́n á bẹ́ kúrò lọ́rùn rẹ̀ torí pé ẹni ẹni ẹni èṣù ni ẹni aburú ni ó ń bá ẹni tí ò nífẹ̀ẹ́ rẹ̀ sùn ó ń bá a sùn ẹni yẹn ò sì rí ní ìrìn ẹni tí ò nífẹ̀ẹ́ nítorí ọwọ́ àṣàṣì tó nà sí. mo wá fẹ́ fi ọ̀rọ̀ sáyìn díẹ̀ mo fẹ́ fẹ̀ lójú ká lè mọ ti ń jẹ́ ìfẹ́ kálẹ̀mọ́ ti ń jẹ́ ìdán ìdán kó oríṣiríṣi o nọ́mbà wà nínú ìdán onísírù lè máa bá ìdán ìfẹ́ tẹ́ ń pè ní oògùn fẹ́ràn àṣàṣì ìfẹ́ràn ó kún ọwọ́ àwọn àfáà ó kún ọwọ́ àwọn àfáà àwọn afọ́ ń jálàbí tẹ́ ń wò ó àwọn ń súfí àwọn ń tìjàníyà àwọn ń kọ́dìríyà iṣẹ́ wọn ni iṣẹ́ wọn tààrà ní sírùlì mahaba ni wọ́n ń pè idán ìfẹ́ ni alámọ̀jẹ wọn sàlù ọ̀ idán ìfẹ́ ni ẹni tó fẹ́ fẹ́ ọ̀fẹ́ lọ́la túláàsì ọmọ bá ti ní oṣù kùn gẹ́ẹ́. so sírù lè máa hábà idán ìfẹ́ ó ń bẹ táwọn èèyàn máa ń ṣe síra wọn ìdàkejì ẹ̀ òun ni sírù tẹfrík sírù àtẹfrík idán àjàtúká ah, ìdá àjàtúká ni ìdàkejì idán ìfẹ́ tí wọ́n bá sà òun náà bẹ́ẹ̀ ṣe máa sà á. àyà kan bẹ́nu Suratul Kahf tí wọ́n máa lù fún hadha firaqu bayni wa baynik. àwọn tí máa sa idán wọ́n á mú àyà ọlọ́run yẹn wọ́n á hàn sí ara ẹyin wọ́n á fún kínní kan lójú ń bẹ̀ wọ́n ó kọ tílísàmù síbẹ̀. Si bá ti wá di aago méjìlá òru wọn á lọ sí oríta tá a bá ti sọ ẹyin mọ́lẹ̀ báyìí hmm. tá a bá ti sọ ẹyin mọ́lẹ̀ báyìí jíìnì yóò dìde yóò gbéra lọ ọ̀dọ̀ àwọn tí wọ́n fọkọ wọn síbẹ̀ tó bá bá wọn lórí ọ̀rọ̀ wọ́n fọra wọn létí ni wọ́n bá wọn lójú oorun tí wọ́n bá jí sáyé báyìí ìjà ó bẹ̀rẹ̀ ni àwọn àfa nákàlì àwọn àfa aláṣìírí àwọn tìjàníyà àwọn kọ̀dìríyà àwọn jálàbí wọ́n máa ń sa idán idán àjàtúká àjàtúká ntàgbáàrin a máa sà á tí wọ́n da àárín lọ́kọláya tí wọ́n dàrú tí wọ́n da àárín ọ̀rẹ́ méjì tí wọ́n dàrú tí wọ́n ya bàbá àti ọmọ tí wọ́n jẹ́ olólùfẹ́ màá máa sa idán yẹn nípè ní síru tẹfurik ìran idán kẹta òun ni síru tẹsikir síru tẹsikir síru ìmúnisìn idán ìmúnisìn àwọn tí máa sa ilé ìjù òun ni àwọn àáfàá àwọn wòlíì tí wọ́n kàǹfà àwọn èèyàn síbì kan tó ga sí pé ẹ ń bá ti wọ bẹ́ẹ̀ ó débi tí ọmọ gbé yóò gbàgbé ẹbí yóò gbàgbé ará yóò fa dúkìá rẹ̀ tà tó ti lè wọnú agbo yẹn wọ́n á sàkárà làákàyè rẹ̀ wọ́n á tẹ ọpọlọ ẹ̀ bá ibi tí ó jókòó kànú kò sí ń tẹ́ ẹ léwí yóò ní ibi tó ń wá ibi tí tòun ti dáa rè ẹ̀yin náà máa bọ̀ wá bẹ́ẹ̀ irú dán yẹn òun ni ilẹ̀ ń lò síìrù tẹ̀síkìrì ni wọ́n ń pè é irọ́ idán tí ìmọ̀ tẹ làákàyè bá. àwọn tí máa ń ṣe yẹn wọ́n máa fi jẹ gàba lórí àwọn ọkùnrin lórí àwọn obìnrin wọ́n á fi jẹ gàba lórí wọn wọ́n á máa sin èèyàn bí ẹ ń sin adìẹ bí ẹ ń sin tòlótòló bí ẹ ń sin ehoro míyàn sì máa kó adìẹ sínú eh, inú pọ́tírì ok tí o kó ehoro síbẹ̀ tí ó kó tòlótòló tí ó kó síbẹ̀ bẹ́ẹ̀ ni wọn si kó àwọn èèyàn dà sínú àgbàlá wọn bẹ́ẹ̀ bá lọ mú kúrò ń bẹ̀ gbogbo ọ̀nà ni ó wà tí ó fi sá mọ́ yín lọ́wọ́ yóò tún padà bẹ́ẹ̀ ìdán ti ìlẹ̀rọ̀ nájímùdín ògbólógbò òpùrọ̀ asòkùsẹ́sìn abẹ̀sìnjẹ́ ìdán tóun lò fáwọn èèyàn nìyẹn ìdán tí ń lò nìyẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn pásítọ̀ náà máa lò ó àwọn wòlíì àwọn náà máa lò ó tó ká sí wípé àwọn èèyàn kan ní sẹ́ńtà wọn ni ibẹ̀ ni wọ́n máa sùn kódà tó bá ń lọ ibi iṣẹ́ yóò máa lọ ibi iṣẹ́ yóò máa darí ibẹ̀ ni ilé rẹ̀ ó rùn sí ilé rẹ̀ yóò rùn sí àwọn ẹbí rẹ̀ wọ́n ó rùn sí ń pè ní síhírù àtẹ̀síhìr síhírù àtẹ̀síhìr kọ́lọ́n làwọn bẹ́ẹ̀ ẹni tí wọ́n bá ti kó sínú àgọ́ tí bá ti kó sínú kùkù mẹ́ni kó adìẹ sínú kùkù inú ẹ̀ ni ọmọ gbé àfi tọ́lọ́mbà là lójú lókù. síìrù kẹrin òun ni síìrù tàkìyìl síìrù tàkìyìl idán lòun náà òun ni idán àlùpàyídà idán àlùpàyídà síìrù tàkìyìl yìí àwọn olóògùn ni wọ́n máa ń lò ó àwọn olóògùn àwọn tí wọ́n máa ń yíra padà ẹni pé níjọ́hun níjọ́hun olóògùn kan bọ̀ sí ìta gbangba yọ parada ó lè di ọ̀ni ó lè di ọ̀bọ ó lè di ejò yọ Parada. yóò pàwọ̀dà sí nǹkan míì yẹn náà ń pè ní sírù tàkàyìlù ṣèwádìí sírù tàkàyìlù yìí irú ẹ̀ ni pòfẹ́sọ̀ pẹ́là ni màá ṣe tí ó gbéyàwó ẹ̀ sílẹ̀ tí ó ní kí leléyìí wọ́n ní ọ̀bẹ ní o yóò lọ wọ́n máa kún báyìí o sírù tàkàyìlù ni ó ti pa ojú àwọn èèyàn dà ó ti pajú kínní yẹn dà kì í ṣe ìyàwó ẹ̀ ń wò lẹ̀ àlùpàyídà ni yọ wà máa gé yọ máa gé yọ máa gé yọ máa gé kódà a tún máa halẹ́ àwọn èèyàn lọ́wọ́ pé ìwọ gbà ìwọ gbà ìwọ gbà ìwọ gbà ní ẹ̀bà tó yẹ wá dájọ́ pé ń dìde ló ń tún dìde wá ní sẹ́pẹ̀ ní sẹ́rù tahayil ònìyẹn irú ẹ̀ ni àwọn òpèdàn fúlànà ṣe lọ́jọ́ kìíní àná tí wọ́n ju ọ̀pá alẹ̀ tó ń dejò tí wọ́n ju ọ̀pá alẹ̀ tó ń di irin tí wọ́n ń ju ọ̀pá alẹ̀ tí ń di kìnìún. ìyẹn náà ń pè ní sẹ́wárí sí ìrùtàkì yìí lù yìí àwọn ọlọ́dẹ wọ́n sábà máa ń lò ó tá máa wà nínú nínú agiju igbó tá máa pàdé ẹranko ńlá àwọn náà pàwọ̀dà wọ́n á paradà sí irú ẹranko yẹn ẹsùn àpẹtẹ ẹranko bá ti rí ẹranko wọ́n mọ̀ jù síra wọn wíyàrá ẹranko òrìjínà versus ẹranko fèèkì ni so àwọn ọlọ́jà máa ṣe dáadáa nínú àwọn tó tún máa ṣe ni àwọn olè àwọn onífàyàwọ́ wọ́n á máa ṣe síru takayel onífàyàwọ́ kokéèn ló kó sínú agolo tí kọ́tọ̀n bá ti dá dúró alàgbà kí lẹ kó sínú agolo yìí ó ní bọ́ǹfìtà ni kí ni bọ́ǹfìtà ni tọ́másì sì báyìí pẹ̀pẹ́ ẹ sì wò kárí yóò sì di bọ́ǹfìtà lójú custom officer náà bá ní à ẹ wá lè fún amúbẹ̀wò ní rárá o rárá rárá owó làá fún yín sẹ́rí léyìí àgbọ̀dọ̀ mú bẹ́ẹ̀ ẹ sáà ti rí pé bọ́ǹfìtà ni so àlè fún yín mu àwa la ní kì í ṣe bọ́ǹfìtà o kì í ṣe bọ́ǹfìtà o kokéènì o kokéènì <laughs> ó ti kàyálà ojú ẹ̀ ó ti lo ìṣíjú fún ojú ẹ̀ ìṣíjú ó ti lò fún un so sírù tàkàyílù yìí òun ni bí àwọn Ṣàngó máa ń lò àwọn Ògún àwọn Ọya tẹ́ bá gbọ́ pé wọ́n yíra padà wọ́n dòkúta wọ́n di odò wọ́n di ọ̀pá bí ajé ajé nìsín ajé lúgà òun yíra padà ó di ọ̀pá ní pè ní ọ̀pá ajé sírù tàkàyílù ni. ok nínú ìran òun ni sírù al-imrod sírùlì mùrọ́ọ̀dù ni idán tí máa kó àìsàn àárẹ̀ àìlera bani.